بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله أدعوكم الله àtọrọ ìṣẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ fánà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítẹ̀síwájú lórí àlàyé tá ń ṣe tálàyé náà rọ̀ mọ́ àwọn àǹfààní tá lè rí nínú hadíṣẹ́ ẹlẹ́kejì ó ní pé Jibril alayhi ìgbà tó rí kí ń ṣe ọlọ́run alayhi ó ti dáhùn àwọn ìbéèrè tó ń bí nípa tó ń jẹ́ Islam àti nǹkan tí ń jẹ́ iman ẹ̀kọ́ mi táàkù kọ́ lábẹ́ hadith yẹn ni wípé ànábì ṣàlàyé tí ń jẹ́ ìṣe dáadáa al-ihsan righteousness goodness bó láti ń jẹ́ èèyàn rẹ̀ àrẹ́kẹ̀ẹ́kọ́ nínú hadith yìí orúkọ arákùnrin yẹmọ́lẹ́kù jìbìrí níjà náà muhammadu lèrè alẹ́sùláàdù sọ́lá ó ní àkùbírì ní alẹ́dẹ̀ ìsáà ó ní ṣàlàyé bá ti ń ṣe dáadáa ga ṣàlàyé rẹ̀ fún mi gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀kún ńlá ló ń jẹ́ torí ìyìn tí èsì iṣẹ́ rí làwọn pè ní iṣẹ́ gbà míì ọ̀tọ̀ ní nǹkan tí Islam ń pè ní iṣẹ́ rí ọ̀tọ̀ ní nǹkan táwa ń pè ní iṣẹ́ rí baálé tí ń tọ́jú ìyàwó rẹ̀ iṣẹ́ rí ló ń ṣe ọ̀gá lẹ́nu iṣẹ́ tí ò fáyé ni àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ lára iṣẹ́ rí ló ń ṣe ó lówó lọ́wọ́ wọ́n fi ipò rẹ̀ fi ń sàbà ní fáwọn iṣẹ́ rẹ̀ ẹ̀rí pé gbogbo ọmọ ẹ̀dá èèyàn ló gbélé gbọ́ ní iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n nínú òfin ẹ̀sìn bàbá ń sọ pé righteousness iṣẹ́ rẹ̀ ṣebí tó pin sí náà nìyẹn kódà gbogbo lè tá a ọkọ̀ yìí wọ́n kéré lẹ́gbẹ̀ẹ́ tí Islam kọ́kọ́ gbà níṣẹ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ تنجون شيري أن تعبد الله كأنك تراه ونكون جوسف الله سبحانه وتعالى كأنك تراه دي بابو فإن لم تكن تراه فإنه يراك تويتو بات الجاسنك وليرولون الله بانوو وهذا التعريف huwa ghayatul ikhlas definition tí ń jẹ́ ìsánù yìí nínú hadithi yìí sábà ń pè sẹ́rí sẹ́rí ó nípa pípẹ́ ìyẹn sáfọ̀ mẹ́sìn fọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala al ń sẹ́sìn fọ́lọ́wọ́n tó dá torí nǹkan yìí lọ́lọ́wọ́n bá ti rán àwọn ànábì àtàwọn òbíṣẹ́ rẹ̀ ń ṣẹ́ sí gbogbo ọmọ ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run ní gbogbo generation kọ̀ọ̀kan nation kọ̀ọ̀kan títí ń lòsẹ̀ nílé ayé yìí àṣà ìmọ̀gbé àwọn ànábì kìrìdì sí wọn àwọn ànábì wọ̀nyí àwọn òjíṣẹ́ wọ̀nyí nǹkan méjì wọ́n máa ṣe láàrin àwọn èèyàn wọn a ní ibùdó lọ́ọ̀ kí wọ́n establish tawhid lórí ilẹ̀ má sì nǹkan mẹ́fẹ̀ lọ́lọ́run àwọn olùpín iṣẹ́ rí wàyíká ní tawhid gbogbo ìran agbára òkùnkùn táwọn èèyàn ń wárí fún tí wọ́n ń bẹ̀rù rẹ̀ tí wọ́n ń ra kan orí lọ́dọ̀ wọn kò jìnà sí wọn ni wọ́n lòdì bó ti káwọn èèyàn máa ń láyé máa wọn tó kí wọ́n sọ̀rọ̀ wọn kí wọ́n dẹ́rù bá àwọn èèyàn tó ń pa wọn kọ́rọ̀ wọn fúyẹ́ lẹ́mìí ti tiẹ̀ àwọn wo ni tí wọ́n lè dá àkàtì lẹ́yìn ọlọ́run táwọn èèyàn bá ń pè àwọn ọmọ ní àwọn ráyè àwọn sáfáyé o àwọn gbèjì fáyé o lèmi àlóhùn fún sífìlà fún wọn o gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe wọ̀nyí reality sì ní lóòótọ́ àwọn èèyàn rí àwọn nǹkan kan tó ń dẹ́rù bà wọ́n rí àwọn ẹ̀mí òkùnkùn kan tí wọ́n ń dá wàhálà tó ń sẹ̀mí ayé wọn ṣùgbọ́n tọ́lọ̀ ń pàmù mí láti ẹni wípé ọlọ́run ọba nìkan ni ó bẹ̀rù inna dhalikum ash-shaytanu yakhawwafu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin dáúdájú oṣù tẹ́rí yẹn yóò máa dẹ́rùbà àwọn ẹni títí ẹ̀ yóò máa dẹ́rùbà àwọn ẹni títí ẹ̀ ẹ̀yin mùmí ní òdodo ẹ má wàá bẹ̀rù rẹ̀ mí ní ẹ bẹ̀rù tó bá ti pé lóòótọ́ lódodo ìrìnrí àti nǹkan mí búra lẹ́yìn ọlọ́run àìpa nǹkan fún nǹkan mí lẹ́yìn ọlọ́run àìgbára lé nǹkan mí lẹ́yìn ọlọ́run àìwá nǹkan gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́ba nìkan là ń gbé fún kìí tèmi nìkan lẹ̀tọ́ ọlọ́run àti bóun kírun ẹ̀ wá ibi tó gbé ágbé òtí ẹdín yẹn tó bá lọ lọ́nkọ́ torí pé o ti ń gbé ìwọ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala fún àwọn ẹ̀dá tẹjọ rí bákan wájú ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀dá náà náà lè lọ pẹ̀lú owó pẹ̀lú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a fi ń jura wa lọ jùlọ lórí ara wa yẹn kò sọ dọ ọlọ́run lórí ara gbogbo ìwọ tí wọ́n ń kí tí wọ́n ń dọ̀bálẹ̀ kí tí wọ́n ń tẹríba wájú rẹ tó pé wọ́n náà ni táwọn èèyàn fẹ́ kí ọ tí wọn ò lè kí ọ lórí ìbò tí wọ́n náà wà àti kí wọ́n ba lúbúlúbúlúbúlú kí wọ́n máa ra kí wọ́n máa gbọ́n wájú rẹ máa mọ́ra ẹ̀sìn rẹ wájú ọlọ́run tó bá tún bá ẹ̀sìn ń bẹ wọ́n wájú ọlọ́run tó bá tún bá torí pé ìkìláàsì tó yẹ kí wọ́n gbé fọ́lọ́run subhanahu wa ta'ala

èèyàn tún náà ní lùsùn náà láhùn síbẹ̀ ọ̀dà làkàdíjáàkù làkàdíjáàkù làkàdíjáàkù náà níbẹ̀ lọ àfà àti kò sí làkàdíjáàkù ní kùránì kò sí làkàdíjáàkù làkọ́dẹ̀ jẹ́ ẹkùn níbẹ̀ kò sí kò sókùn kan tí ń já làkọ́dẹ̀ jẹ́ ẹkùn níbẹ̀ ọlọ́run sọ jẹ́ ẹkùn pé náà kò pé kò pé lóògùn laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم aya méjèèjì ọ̀rọ̀ ìkìláàsì àti súnà ní sọ̀rọ̀ ọba ẹ̀ntọ́lọ̀ ọba ní kọ́rọ̀ yìí bó láti mọ́ ọba nìkan ṣoṣo ari yìí bóòlù ti jáde pé àlẹ́ nìkan láàmà tẹ̀lé àrímáyà yìí níta yìí tó ń sọ̀rọ̀ ọba nìyẹn o kò sọ nípa pé làkàdíjà kùn méjì ọlọ́ọ̀ni járí pọ̀ sán gangan kò ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ làkàdíjà kùn ikú ọ̀sán gangan ọlọ́ọ̀ni járí ẹsẹ̀ méjì kẹfọ́ rẹ̀ rájú kò pẹ̀lú ẹ̀ rárá òpin wà fún wa ta'ala tó dáa bó ti wù kó bó ti wù kó le tó ẹgbà eléyìí ó dà ẹjẹ́ àwọn ní dédì kan ó dà ẹmọ́ wọ́n rí àbáyé ń ṣe é àwọn ẹni ìṣú pọ̀ átìmọ̀ ẹ̀ átìmọ̀ pẹ́ ìṣe gbogbo ẹ̀ ẹ̀ṣẹ́ àjọ̀dá fún akáwà bá ń ṣe àwa fẹ́ràn ní àfẹ́ kílẹ̀ ayé ni ó bàjẹ́ torí pé ń wúlò fún wa nù mọ̀lẹ́bí àwọn ò bá ní gbé kílẹ̀ ń gbé ẹ̀bọ nìyẹn o àwọn ò bá ní gbé àwọn ò bá ní ṣáájò ìyẹn sáà máa sàkáàbù tí yẹn máa sọ náfìlà ẹ máa gbàgbé mọ́dà tọ́sí ẹ fà wálẹ̀ ábàáyín gbé ẹ máa gbégbé kúgbé ẹ bọ nìyẹn ìwọ náà tí wọ́n ń sọ pé bákan bákan náà ìwọ náà tí wọ́n ń lọ pé ká má gbé nǹkan torí ìwọ náà o torí iṣẹ́ ìjọsìn tó yẹ kó ń gbé fọ́lọ̀ subhanahu wa ta'ala láti gbé fẹ́ dání torí títí ẹ̀ títí ń jẹ́sẹ̀ rere o lákọ̀ọ́kọ́ ìfojútó òfin ọlọ́run ìpòfin ọlọ́run ọba náà ìmọ̀tayọ àlà ọlọ́run lórí ara rẹ mọ́tà ìjọ àlà ọlọ́run lórí ọmọlàkejì rẹ mọ́sí àdáadáa lẹ́nu ẹ̀sìn bó ti kó fojú kéré rẹ̀ tó pèsè bí eléyà fi kún ẹ̀sìn kẹ́sìn lè dùn ní ẹ̀sìn gẹ́gẹ́ bí oúnjẹ kí yọ tó fẹ́ fi yọ sí ẹ̀sìn ẹja ṣe kó dùn kó kò lójú ayé ànábì lọ́nà bá sọ pé ẹ̀sìn tó kò lárinrin ní àfa gbogbo ẹ̀ náà àdé tí bá nàbí ṣe ṣe ní kálukú mọ gbìyànjú náà ni ẹ mọ sọ pé jíjẹ àwòdà mọ ọ ayé pé súnà mi wàá dà nìyẹn gbàtà bá lè sọ pé bídíà ò dáa mọ́ ẹjẹ́ ká máa kàmpé kí pé súnà ńkọ́ súnà ní ò dáa torítùmọ̀ rẹ̀ ni ẹun a máa ń sọ náà ni ànábì ní bídíà ò dáa ẹ jìnà sí i gbogbo iṣẹ́ tó bídíà bá ń ṣe iṣẹ́ bídíà nínú iṣẹ́ rẹ̀ iṣẹ́ bídíà nínú sọ ní bídíà ọlọ́run nígbà ètò ní bídíà bá ti lójọ mọ́súnà nábì ọlọ́run gbà nítorí ilẹ̀ àwọn yẹn àmọ́ iṣẹ́ bídíà tó ní bídíà ṣe ọlọ́run nígbà wọn bàbá wa lẹ́yìn bá sọ wípé bídíà ẹrù àṣetánì ni ọlọ́run bá rẹ bídíà ṣetánì wọn bàbá wọn ti kí ó tó láyé gbà ń kúmọ̀ pé bídíà ọ̀dọ̀ sọ ìtọ́nì ní ti ń wá ọlọ́run bá fọlákọlá ọlọ́run bá gbé súnà ànábìjá bá rẹ̀ bí gbá paná adẹ́bọrẹ́ bá rẹ̀ bídíà sẹ̀tánì lẹ́ẹ̀lẹ́ bá bọ̀ ànábì lágàwò sílà àwọn bá wájọ́ kí náà nága tí wọ́n tí ẹ̀ nímọ̀ kan lọ títí tí wọ́n tí wọ́n ní bẹ̀rẹ̀ ọlọ́run àwọn náà mọ̀ wípé ẹni tó ní bídíà sẹ̀tọ́nù ní bídíà kí ní òkè gbẹ̀gẹ́dẹ̀ jẹ̀sìn lọ ẹni fi ń risẹ́ èṣù tí fi ń sẹ́ẹ̀tù ẹ̀sìn ló padà kàn zun rẹ̀ níjẹsẹ̀ rere o ìgbà tó bá ti fún ọlọ́run bá níwọ̀ rẹ̀ ó fún iṣẹ́ ọlọ́run bá náà àdéṣe látò sáàm níwọ̀ rẹ̀ ó sì bídíà nínú ẹ̀sìn iṣẹ́ rẹ̀ àkọ́kọ́ nìyẹn an ta'budu Allah ka'annaka tarahu ìjọ tó lọ́run bá lè pààyàn lè tí ìyẹn lè fi lọ́run dé kírímàsì yẹn ìyẹn sórí rí láyé ní ìyẹn bá kú lórí ẹ̀ jẹ́ lé ní méjì sí ọ ṣubú sọfàǹtì ní ẹ wọ́n ní kọ́kọ́ lọ wà ní ọ́fíìsì àni wọ́n ní kiri ní káàmà close mr akamu two thirty ti lu àni no kiri ní káàmà close ṣé bí kò jíjẹ́ táàtì ní ọ́fíìsì mọ́ no kiri ní káàmà close lẹ́yìn ọ̀sẹ̀ kan ó gbó kọ ẹ̀wọ̀n ọmọ ìjọba àwọn ọmọ ìjọba ọmọ ìjọba àìsí ìjọba láàgùn iṣẹ́ ìjọba ṣe ṣe láàgùn àmọ́wó ìjọba ṣe gbà ìwà olè ìwà agbéwìrì ìwà ọ̀daràn ẹ wọ bí iṣẹ́ lágo mẹ́ta àbọ̀ wọ́n ti nẹ̀mọ́ close ní 3 ní 3 but wọ́n á di 2 báyìí mọ́ wa gbóni lókè ẹ̀mú ní appointment ọ̀sìjọba fẹ́ gbowó oṣù pé ní appointment ẹ̀yìn lẹ́ọ̀kọ́ jẹ́ ìtẹ́lẹ̀ protest tẹ́mọ̀ sí kùrúùjù jọba ọ̀sán sálárì jọba ọ̀sán sálárì jọba burúkú lè léyìí o àmẹ́yẹ èyí tó ti tẹ́ ìjọba burúkú ìjọba kan bá wádé tó bá ní ẹni bá dé ẹbí sẹ́ni 801 àwọn òṣìṣàkẹ́ wọn ní hey ìjọba ilé tún lé o kò sí class kò sí class ni wọ́n lọ́ọ̀ kò ní ìjọba máa lé wa kiri tá a gbọ́rù concept yìí kò ní kí pẹ́sìpà sùn kó sẹ̀mọ̀ ilé tíṣà káàkiri pé òníwọ̀ kíláàsì ni àìníwọ̀ kíláàsì ni àwọn ọmọ pariwo náà kò ní kẹ́ẹ̀ tíṣà máa dààmú kíláàsì ni ò sí tó ó gbowó ẹ̀ tó sì bá parí wọn náà ti wá mọ̀ pé tó bá ilé ṣe tó yẹ kó o ṣe ó jẹ́ ìyá rẹ̀ wájú ọlọ́run ẹ wo bùsùsù lágbájá ìbùsẹ̀ wọn ṣùgbọ́n ẹni mọ́ máa ń ṣe ẹni ẹ̀ ní ìbẹ̀rù ọ̀gá kan mò ń bẹ̀rù jọ́sẹ̀ pàdé ọlọ́ọ̀ ìkíláàsì dà ìṣánù dà wọn ò ní kọ́ àwọn ọmọ ss1 wọn ò ní kọ́ wọn sẹ́ ss2 ó dà gbogbo ẹ̀rú ọmọ tí wọ́n fẹ́ lọ ss3 báyìí wọ́n máa gbowó ẹ̀sùn lọ́wọ́ wọn ẹ̀sùn ẹ̀sàmù wáìkì nìyẹn pírísìpà náà wà yíó lọ́rùn lásìkò wáìkì ìjẹkújẹ ní haramu pọ̀ sẹ́ẹ̀tì <laughs> tó lọ yẹn sẹ́ẹ̀tì yẹn gúùdù sẹ́ẹ̀tì <laughs> yẹn ọmọlúàbí ni wọ́n kèése sẹ́ẹ̀tì kìtí pé wọ́n kú academically wọ́n dá owó àràmù jọ fún principal pító àwọn ayọ̀ lẹ́kẹ̀ ara wọn sẹ́ẹ̀tì yẹn á àgbádùn wọn àwọn tó ń da ẹgbádùn àwọn ọmọ tí wọ́n lẹ́kùn ọ̀gá nù class táwọn ọmọbìnrin wọn lọ tí wọ́n ń wọ pátá tó wọ́n ti wá wọ́n ti rú àwọn ọ̀gá wọn kan bá ti rán dandan náà àwọn ọ̀gá kan bẹ̀rẹ̀ dandan òun dandan ni wọ́n wọn ilé kọ́ ọmọ class nígbà táwọn bá ti mọ̀ báyìí wọ́n gùn lẹ́sùn tó gan àrùn fún tukusi tukusi tukusi tukusi ti mérè tukusi ti mérè you are you people you are good proud of you ẹ bá bẹ̀ wájú ọlọ́run ẹ sáà mọ̀ kí irun yín ákí òun náà gbé tẹ́sùbá ìjáde astagfirọ̀ lọ́mọ́sá fìríjì mi tí wọ́n náà mọ̀ tó dúdẹ̀ tí wọ́n náà lè bẹ̀rẹ̀ ọkọ́ náà wọ́n ká ọkọ́ kó jẹ́ kó ká ọmọ orí owó rìbá tó ń gbà lọ́wọ́ àwọn ọmọ torí kẹ́lẹ̀ fáàgì exam àpèjúwe àkọ́kọ́ nìyí àpèjúwe kejì olùpèpè sójú ọ̀nà ọlọ́run ìkíláàsì dà ìkíláàsì dà fẹ́tọ́nà bá sànú lóko ọ̀tọ̀ ni wáàtí tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ń kò gbójú ago tó rí àwọn ojú àwọn ojú kan wá tutù tí wọ́n jókòó síwájú rẹ̀. bàbá náà máa ń sẹ́wọ́ wá sí i bí àwọn àbá yìí òun ò fẹ́ rí wa bí ọmọ dáadáa ẹ tọ̀ ẹ̀yin bàbá wa ẹ máa náwó sẹ́sìn o ẹ náwó sẹ́sìn ti bá ń túbọ̀ <laughs> àwọn àbá àzàmọ́ ní iye ọ̀rọ̀ wa parí báyìí tí wọ́n tọ̀ ní ọ̀rọ̀ ẹbọ lẹ́fẹ́ sọ tẹ́lẹ̀ náà ẹ sọ ọ̀rọ̀ ẹbọ yẹn gbogbo àwọn omi tó tutù tẹ́ ń wò yẹn inú ẹbọ náà ti ń tutù ẹkẹ́ sí wọn ìtọ́jú oníṣòwò nu wọn ó ń rí nǹkan mẹ́lẹ̀ nú ṣọ́ọ̀bù yìí tó jẹ́ dàrẹ́tọ̀ ní tẹ́ rẹ̀ ó ní gbogbo ọ̀nà gbọ̀nkọ́rọ́ yóò lè sùn tó gbà débẹ̀ ẹ ti bọ́lẹ̀ fún wọn kẹfà jáde ẹbọ rẹ̀ o bí tẹ́ sí ọlọ́run yà á fi rẹ̀ fún bàbá tán náà wọn náà máa sọnù báyìí kò láìkì lẹ́kṣọ̀ máa yẹn láìkì lẹ́kṣọ̀ lẹ́kṣọ̀ ẹ̀ ó wà peaceful ó wà attractive ẹ̀ ó mọ lẹ́kṣọ̀ ṣe gan mo láìkì torí ká tó lè pè níbi nìkan mi ìkíláàsì dà kò sí kíláàsì náà ìṣẹ́jọ́mọ̀ bá sà ní lókù torí pé ọ̀rọ̀ tó ní káwé fẹ́ sọ ẹ̀sìn ọ̀rọ̀ táwọn yóò fi tẹ́ máa rẹ̀ ní kó kìí ṣe gbọ́rọ̀ ọlọ́run táwọn ojú túra wọn ṣe làwọn èèyàn fẹ́ sọmọ́ àwọn attend in car program kan lecturer kan ló wá bẹ́ẹ̀ in fact the man is good come on the man is good máa kò fún nìka àṣídà eh, àti sáyú àṣídà àti sáyú <laughs> bàbá ògbòdì ayé jẹ́ bẹ̀sìn jẹ́ fáwọn ìbáwọn lójú kódà ó fọwọ́ bọ̀ ike owó haramu ẹ̀ mọ́gbà ẹ̀ mọ́ jìtì haramu kọ́pọ̀ oúnjẹ kan ní á ah, gbọ́lé ni ó jáyàn lẹ́bù ọ̀rọ̀ gbọ́lé ó jáyàn lẹ́bù alọ́ sí kan ah, á sí ó jáyàn lẹ́bù díẹ̀ ṣe wá lẹ́bù a níbi táwọn àfáà ń òpin iṣẹ́ rẹ̀ nìyẹn kó tó wá kan wípé ọlọ́ọ̀bùn ọ̀lárídìkì òfin tí ò ní ọlọ́ọ̀bùn ọ̀lárídìkì òfin tálíkà òfin opó òfin torí pé ogun òyìn náà tó o bá ń fáwọn ẹ̀dá èèyàn títí wájú ọlọ́run ò bá da ọlọ́run yẹn lẹ́sìn kò opó ọlọ́kọ wọn ọmọ bàbá wọn gbogbo tó ń ṣẹ́gi bò wọ́n àmọ́ wá yẹ ẹlẹ́bọ pin níwájú ọlọ́run kò sí nǹkankan kò sí nǹkankan torí pé ẹ̀tọ́ ọlọ́run bá tó pa ọ́ láti ẹ̀kọ́ sí dáadáa yẹn gẹ́gẹ́ dídùn so ìjọba ò bá ń retí kí gbogbo owó tó ń ná fáwọn èèyàn wúlò wájú ọlọ́run yẹ̀kúrò ẹ̀mẹ̀lú pẹ̀kúrùhù ẹ̀bá ẹ̀mọ̀ fòrọ̀ gbogbo sẹ́ẹ̀rẹ̀ báyìí ọlọ́bọ̀ sọ di ekú ló wà gbọmọ lójú فقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منصورا ورد الصالح يزال الفرقان gbogbo kèfèrí ní bá ṣe kèfèrí kú tó ṣẹbọ kú déwájú ọlọ́run gbogbo sẹ́ẹ̀rẹ́ tó rọ̀kún ọba àwọn ọjọ́ náà tó fi wà lìjẹ́ náà àfáà ọlọ́dún sọ́dẹ̀ lùbọ́ yóò kú mọ́ lójú ni èlùbọ́ tá a wá kú mọ́yàn lójú tó fi ro kàmù kí la fẹ́ rí mọ́ iṣẹ́ rẹ̀ gan nìyẹn o ẹ̀rìkì mẹ́lákù Jibril bó ṣe béèrè question yẹn ó ní bòó láti ń ṣe sẹ́ẹ̀rí wà náà bí ṣàlàyé rẹ̀ fún wa ànábì ò gbé sẹ́ẹ̀rí níbi wípé kọ́kọ́ máa tọ́jú ìyàwó kò gbé láti bẹ̀ ó gbé látọ̀dọ̀ tó ní ti pẹ̀lú ọ̀tọ̀ lọ́wọ́ ọba ni ẹ̀dàkùn ẹ̀wá bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí ẹ̀jẹ́ káwà kan sọ mítìn kan káṣọ mítìn àkọ́kọ́ kan ah ẹ̀rọ ọlọ́run bà mí o lórí ọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́run bà mí o torí pé ìbòdò lọ́hàkà ẹnìyàká ọ̀rọ̀ fìdígbà kọ́lọ̀ bá ń gùn ìgbà ẹ̀yìn sí mi tó bá ìgbé pé ń tẹ́lá fẹ́ sọ ní mítìn yìí á fi báyé àwọn èèyàn kan jẹ́ ni ẹ̀dá kan yọ lókò láàrin a máa lọ máa lọ wàhálà rẹ̀ pọ̀ jù ayé náà ló mọ́ ẹ má pè mr akínní o kò corporate jẹ́mọ́ ló gbólóhùn kan ní ìsìn mọ́ni kò jáàsì ọlọ́run jájá tí ó jàá náà ẹni kò jáàsì ẹ má pè ojú ẹ̀ dúdú ìjẹ́ kójú rẹ̀ dúdú dá tó lọ́nà kó tó má ti pálọ́dún tán fálósì ẹjá pé ọ̀gá lókè òní jẹ́ ẹsẹ́ o ẹ̀wọ̀n lè jáàsì ṣùgbọ́n náà wá jẹ́ tírẹ̀tì fún wà tí láwùjọ lókè ní tó wà the corruption yẹn kò ní gbà láyé gẹ̀ẹ́sì yìí wọ́n ní kí ló dé ọ̀gá wà láyé wá pọ̀ lẹ́rù ń bà mí ni tí wọ́n lọ́wọ́ hold you responsible lójú àlùkìyàmà ìṣòro yẹ ká máa bá yẹ ká máa bá wíwà wà wọn. ilé gbàgbé bóyá láyé Jonathan bẹ́ẹ̀ ni bóyá second tenor Jonathan àbí tenor tẹ̀ gan-an ní east arábìnrin kan sì resign senate ó design kò ní sílé sínétọ̀ ní ó sì design kéṣe mùsùlùmí wọ́n ní kí ló dé kò tí ì ṣe oṣù márùn-ún tó fi design ó ní owó táwọn ń lóṣooṣù yẹn ló ti pọ̀ jù kí làwọn sì ń ṣe níbẹ̀ lẹ́rù ń bà wọ́n ó fún ẹ̀ resign in Nigerian democracy history ìwé òtẹ́lẹ̀ lẹ́rù ń bà wọ́n ah, ẹnu oṣù táwọn ti lò àwọn kan fún bí fifteen million ó kì ní kan million kí làwọn ń ṣe irú sẹ́wò mo ṣe ń gbọ́ ní sùn yẹn inú mi ń dùn but at the same time mo tún wò pé ìṣùmí sì jókòó síbẹ̀ mo tún wé láwà ní mo ti sọ ìrẹ́bù ti yé báyìí wọ́n tún wé láwà ní sí di corruption sí di owó kíkó jẹ kiri yóò tó òyìn tí tó èyí ṣe mùsùlùmí sí resign pé mi ìlérí kí ní ìtúnṣe ó bẹ́tà kẹ back out zunubi ìwé láwà nìsíbẹ̀ pé afẹ́ túnbẹ̀ sí ni afẹ́ islamize Nigeria afẹ́ débẹ̀ afẹ́ túnbẹ̀ sí ìṣẹ́ tó bẹ̀rù pé tí kú bá tiẹ̀ dé lójijì tó pa mí fáyè yẹn kí mo fẹ́ jẹ́ lábọ̀ ọ̀sẹ̀ wájú ọlọ́run sísẹ́mù ní kúfùrù ni ogun tó rọ̀ mọ́ kúfùrù ni owó ìdí náà wọ́n tó pín ìwájú òkú rẹ́gẹ̀dọ̀ kan wá balẹ̀ síbi iṣẹ́ aburú so ihsan yìí wọ́n láti actualize àǹfààní kìnìyàn nù hadith yìí kákọ́ gbé bàbá fẹ́ actualize ihsan righteousness wa kákọ́ gbé láti ibi ìwọ̀ ọlọ́run wá síbi ìwà náà Muhammad sallallahu alaihi wasallam wá síbi ìwà wa ènìyàn káàjọ ń ríra wa àbáwọn ẹ̀dá mi náà ó kọ́dọ̀ fi gorí dábàá fún ìsìn inú ilé ó wù wá rèé ìgbà tí ó ṣe ọlọ́run fèsì yìí tán ànábì wa ni ó tún wá sọ fánàbì pé fa àpérì ní ànìsáà ẹ̀kọ́ mi nìyẹn o onúfin mi nírò nípa àsáà gbàtálìkìyàmù òdè gbàtálìkìyàmù òdè àlàyé rẹ̀ fún mi kí ló máa ń pa rẹ̀ kí ló yí ọ sí ana muhammadu sallallahu alaihi wasallam kí lè sọ yí fún jibril onímọ̀lì mas'ulu anha bí an alama nínú sa'il anábì hmm. ni ìwọ tó ń ṣe béèrè lọ́wọ́ mi àti mi tó ń ṣe béèrè lọ́wọ́ rẹ̀ nípa nǹkan kan yìí àti ìwọ tó ń ṣe béèrè àti mi tó ń bi léèrè kò tẹ́ tó nímọ̀ kankan pa rẹ̀ mọ́ ìmẹ̀mí àti yẹ ikú ọ̀ni ọ̀rọ̀ kan tí ò sẹ́dá kan tó mọ kọ̀ọ̀kọ́ rẹ̀ ni ẹ̀kọ́ mi tún nìyẹn tafẹ́ kọ́ lábẹ́ àdífì yìí ọjọ́ ń gbéjà alkiyama nígbàwo ni ó dé sí ẹ̀dá kan ò máa yẹ̀sàlúùnaka ànìsáàtì àyíyàna mọ̀sáàhà ó mọ̀ bí wà nábì léèrè pé nígbàwo alkiyama gan ó dé àyànà mọ̀sáàhà mẹ́ta tẹ́jì nígbà wọn ó dé sí ọmọbìnwà lẹ́yìn lẹ́yìn يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو وأنا بفهم وليسي إما نبقى بطال قيامه دي أدلوا من الله kò sì sí ẹni tó lè rí bí ìmọ̀ ìgbàtàlẹ̀ kí á mọ̀ ó dì àfọlọ́bà subhanahu wa ta'ala tó nímọ̀ ń parẹ̀ nìkan nínú suratu Taha ọlọ́ni inna as-sa'ata atiyatun akadu fiha litujza kullu nafsin bima tas'a dáúdájú ìgbàtàlẹ̀ kí á mọ̀ ó dé yìí àbọ̀rọ̀ alkiyama atiyatun no doubt yóò wà yóò ṣẹlẹ̀ àkàrò fi ha àmì ọlọ́run pa ọ̀rọ̀ àlùkìyàmọ̀ mọ́ bó pamọ́ púpọ̀ afa wa ńlá ní ibn abbas kọ́lọ̀n kó bá forí kó bá yọnu kó bá yọnu sí wọn fi bàbá rẹ̀ ó ní tọ́lọ̀run sọ ní wípé àkàrò fi ha ànẹ́fì ìmọ̀ ọlọ́run fẹ́ pàmọ́ rẹ̀ mọ́gán fún ara mi ìmọ̀ ọlọ́run mo fẹ́ pa ìmọ̀ rẹ̀ mọ́gán fún ara mi ó ní ibn bá ń ṣe àyà yìí ó máa ń ké bẹ́ẹ̀ ní sọ́tù tọ́ra pé àkádò fi yá ànẹ́fì ìbẹ̀ ọgbọ́n lọ́ngàn fẹ́ẹ̀ pa ìmọ̀ bàtàlì kí á mọ̀ òdì mo fẹ́ẹ̀ fa mọ́ lára mi bí kọmọ náà bí ọlẹ́ ìrìnú lé dáàdì mi gbólẹ́jú remote control guest tv wá sí ah, èmi gan ohun tó wà lólé ẹ̀rí nǹkan bàbá ló ti ṣe ṣùgbọ́n ń jẹ́ kó yí ọmọ yẹn mùbá lọ́gàtàn exaggeratively ń jẹ́ kó yí ọmọ yẹn wípé bó o wá dọ̀kúnlá méje ò lè rí inú ilé ìtumọ̀ rẹ̀ ní ẹ̀ ẹlẹ́gbẹ̀ wọn bí tó wà àwọn àdáàbẹ̀ wà nínú ibi tó wà ọmọ náà ti mọ̀ wípé wọn ò fẹ́ kó mọ ibi tó wà débi tó wù irú ẹ̀ ní rọ̀rùn yẹn ọ̀rọ̀ àlùkíyàmọ̀ pa wọn púpọ̀ gbogbo àwọn tó máa ń láwọn wo sẹ́yìn sẹ́tì ìgbọ́lẹ̀ ní nǹkan rí inú kó àlùkíyàmọ̀ ó lè jọba yìí ìkan jò ní ìtọ́ ní páìtọ́ lòun páìtọ́

se yìí bá fẹ́ parẹ́ yìí ṣiṣẹ́ yóò gbé láti ibìkan ibìkan ní òtún bẹ̀rẹ̀ ní máa parẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ abẹ́ ẹ̀kan náà ni gbogbo rẹ̀ ó parẹ́ ó bá ti dàgbà àwọn béèrè ìbò afá yóò họ ni tó mọ burúkú lọ́mọ yìí ó má tó bá ti <laughs> tó bá ti sọ́tọ̀ náà ni ọ̀rọ̀ yín lóòótọ́ ni mo rà wọn tó wọn náà ti ń mi orí tó ń mi rẹ̀ bí ẹni tó gọ̀ tó mi rẹ̀ tó gọ̀ ó ti mú ọ yìí tó náà sì ń pèrè lẹ́ni ọlọ́run náà tí fọwọ́ tún sì fẹ́ sí ẹ̀rọ náà sì fẹ́ sí pé wàá tún kọlá ẹ̀rọ sí lórí pé wàá lóun gé òun gé òun gé á ápànà ìwà àti súnmẹ́là ẹ̀ bára yín lọ́wọ́ mu torí pé súnmẹ́là náà rí lòun ásànà mọ́ yí wọ tẹ́ bá fẹ́ra yẹn mọ̀ ìjà ẹ̀mí yóò sì ní gùn pé kílẹ̀ ń pè wọ́n ẹni ọlọ́run àwọn tó fi kèfè yìí ṣeré wọ́n fi wà kèfè yìí ṣeré gbẹ̀ni wọn sọ́lá ìwà kèfè yìí ṣeré nífi wọn mú nítorí jẹ́ ìwọ́n tó ń wá wọn lọ gan ojú kó muslim akóyá tún bá káwọn tó wá sọ fáwọn wọ́n tún takú fùrù fáwọn yìí wọ́n bá ti rẹ̀ náà ah, ẹ bá bí wọ́n léèrè náà ẹ bá tún lọ tó bá ti bẹ́ẹ̀ lọ bá bí wọ́n léèrè pé yóò láì kí á mọ̀ òde olùpẹ̀tẹ̀ tí ó sì mú òdà àwọn àpẹẹrẹ láti rí either major signs or minor signs ó wà wọn dánilẹ́kọ̀ọ́ yìí tí mọ́lá tó jìbìrì tó ń sọ fún wa níwájú àná Muhammad sallallahu alaihi wasallam torí wípé kí gbogbo wàhálà ilé ayé yìí kó mọ́ lè kó wa kó lójú ọ̀nà ọlọ́run ìjọ sọ̀rọ̀ ajé amú ọ̀rọ̀ ká jẹ́yìn ká lówó láyé wọ́n ti fi kọ́ àyànkó mẹ́rin yẹ́yẹ́ ọ̀rọ̀ alkiyama ó lágbàá jẹ́ máa mùsùlùmí àpẹẹrẹ lárí àti rí náà àpẹẹrẹ kọ̀ọ̀kan náà ọ̀rọ̀ tó ma wá lórí ẹ̀ àwọn àpẹẹrẹ ẹ̀ta bá ti wá ń rí àwọn náà ti mọ̀ wípé ó ti súnmọ́ ìgbà olóòwà dé sí pàtó àmọ́ ò torí pé ó ń ṣẹlá ní sọ́látù ó ní wálé ayé mi gan àpẹẹrẹ pálíkì àmọ̀ súnmọ́ ni wọ́n ti rèé ó ti kún láyé ní ìsinyìí ilẹ̀ tásí ìjírá di 1142 ẹ̀yọ̀ ọdún mẹ́wàá tó lò lẹ́yìn ìgbà tó kò tó ṣe ìjírá tán ẹjọ́ kò ní 1142 kí ni tí ó kù ogun 1432 àlọ́bì ti filẹ̀ ayé lẹ̀ ó sì ní gbígbé tí wọ́n gbé mi dìde kàhàtàyìn ó ní bàtàlì kí a mú òde rí báyìí bàtàlì náà dìde rí báyìí ó wá fi ọmọ kà méjèèjì tààrin àti tààfún fábẹ́lá ṣe báyìí bí mẹ́ta kí àmì ìlú síra wà rẹ̀ ayé sì parẹ́ ìfẹ́ wa kù sáyé tọ́lọ̀ sí ìpayé rẹ̀ àmà tó concentration náà bá fún wa ní ti tìyà tún bá mọ́rùkú ó pẹ̀láyé tó bá yóò bẹ́lò ní fẹ́ràn mọ́rùkú ó pẹ̀láyé ò ẹjẹ́ ká sáyé díẹ̀ fẹ́ sáyé díẹ̀ má ti sáyé díẹ̀ mà wá tún bá ara ò má sáyé kankan tútù bá ṣe ayé ní ìṣekúṣe títàlẹ́ bá gbọ́ ọmú nígbà tó bá kú sàárẹ́ ó fún ọba yìí sún bẹ́ẹ̀ tó fún ọ̀tàn afẹ́ jayé ni ní àfá ẹmọ́ wọ orí gbogbo tẹ́ẹ̀ tí wà sí yẹn àwa náà gbọ́n wà sí ló ti lè jù ní lọ ẹjọ́ bí sáàn ẹsà sí pẹ̀lẹ́ tẹ́rí tábà ti lọ mọ́kà àwà tún bá tó bá jẹ́ bí sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn láyé ẹ̀sìn òye láti ọwọ́ pọ́lọ̀ gbára nìyẹn fi ń lọ bẹ̀yìn àkàmẹ́ tó lówó lọ́wọ́ tí ò ráfà náà ti lọ àkàtúmú tí ò lówó lọ́wọ́ mú ti bẹnu àkọọ́lẹ̀ lílọ rẹ̀ sì rọrùn fún àìsí ìtúmbákùn bí ẹsẹ̀ ká máa dá sẹ́ kan ní òfin àìsí ó ń ṣe ọlá àlùsọ̀rọ̀tò islam tó ti fèsì báyìí wípé ọ̀rọ̀ alùkẹ́mọ̀ tó ń bí ní léèrè àti wọ́ àti ní kò sẹ́ tó nímọ̀ kankan pa rẹ̀ mẹ́lìmọ̀ olù ẹni ha ẹni tó ń bi léèrè nípa tó ń bi léèrè lórí bí àlàmì nínú sáàyè òun náà ó sì ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ẹni tó ló lájú gbogbo àwọn ẹ̀dá yẹn pátá lẹ́yìn kama anna Jibrila sayyidul mursalin min al-malaika كذلك النبي عليه الصلاة والسلام سيد المرسلين من البشر torí mo ti já sí pé mọ́lákù jìbìrì látájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run láàrin àwọn mọ̀láíkà bẹ́ẹ̀ náà nàánú Muhammad náà jẹ́ aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run láàrin àwọn abara èèyàn tó wà lára bí ó mọ̀ ní gbogbo ìmẹ̀sìn ọlọ́run bá fi mọ̀ àmọ́ kò fọ̀rọ̀ àlùkìyà náà ṣùgbọ́n náà mọ́ sọ̀sọ̀ kú sọ òun nítorí sọ ẹ̀kọ́ kan nìyẹn kódà níbi àwọn àwọn domestic issues ọ̀rọ̀ jànábà ọ̀rọ̀ tọ̀ ọ̀rọ̀ àìtọ̀ ọ̀rọ̀ àṣòwò ọ̀rọ̀ ní tí ti jẹ́ sọ pé

tí wọ́n tara rẹ̀ sẹ́lọ́n tí wọ́n wà hóòdì wọ responsible lójú àlè kíámẹ́ làwọn èèyàn wá lọ́dọ̀ àfà òun gẹ́gẹ́ ọkọ̀ mọ̀ pé kí ní yìí kò dá o salamu alaikum ọ̀sọ̀lá ẹ̀dẹ́kun ìsáàsọ̀ náà járí yí pé ẹ kíkí tí kàn bá ṣẹlẹ̀ báyìí sẹ́yìn náà wà á mọ̀ dáhùn eléyìí wọ́n wọ́n bá tún bá tó sì tó sọ pé lọ sí ìkan náà àwọn àfáà sọ fún mi wípé ẹnìkan náà tí àpáǹtó ń ṣe súnà náà ó gbá àwọn mútọ̀ bóyá wọ́n ṣáàtà mútọ̀ ẹni wọ́n lọ bí òkú òjò olóòkú mọ̀tán wá débẹ̀ wọ́n sáàfù gun wọn lóúnjẹ ló bá pè wọn ẹ dákun sáàfù àwọn àlékún ẹ àwọn èèyàn kan wọ́n ṣáàtà mi wá sí ibi fìdá òpèyà kan mọ̀tán wá ń bẹ̀ ní ti bí ń pa mí gan ní ìjẹ̀dọ̀ ó tún mo fi oúnjẹ lọ́wọ́ èyí ló ti lè oúnjẹ wọ́n sì ń sẹ́ẹ̀fù wa lóúnjẹ òkú sí mo lè jẹ́ láwọn wá ní èèyàn máa ń gbàwẹ̀ ń èèso lè náà ó náà ọjọ́ tí wà lọ òun náà ni ó gbà náà ní jẹ́ ẹ mọ́ owó nǹkan ẹ mọ́ wò béèrè ẹ béèrè bí ká bá sọ wípé dọ̀rú rí ni jẹ́ kó yó tún jẹ́ ní òkú wọ́n lọ agbójọ́ alùsùnà ní olóníkímọ̀ ìbẹ̀rún tó sí ìmọ̀ tí gbogbo àwa tó ṣe pé wọ́n ń bèèrè sí náà lọ́wọ́ wa náà àwa ní ewu o torí pẹ̀lú mi tó ń bèèrè yẹn tó yé o ṣùgbọ́n yóò dàrú torí kó lè kó lè fún ní fátíwá tí ó lè dì mọ́ pé àwọn àfáà kan ti ní káṣe wọ́n ti ní kò sí tó ṣe ìtara ẹni ẹlòmí àfáà méjì lónìí àwọn àfáà kan wà gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ awẹ ọ̀rọ̀ kásálùwàlá wọn good àmọ́ nípa ọ̀rọ̀ báyé bá ń léyìn wọn ò good. so ẹ̀yin méjì tí lẹ́nu mọ̀ bá ṣe ẹmọ wo mùnàbí kí ẹ̀dá tó bá ti bó lálàá kan pẹ́rẹ́ báyìí lójú oorun mọ́lù ń lé báyìí ló pe àwọn àbátan ẹ̀yin ẹ̀ good ní aspect ká bá ṣàdúrà nípa mi sùn àwọn àfáàtọ̀ ń wọ́n gùdù ní aspect kágbáyàn lẹ̀ lọ́wọ́ àwọn ayé ṣùgbọ́n wọ́n gùdù ní aspect bóyá obìnrin nǹkan oṣù rẹ̀ sí gé gé ìdájọ́ ẹ̀rọ ẹ̀sìn yí wọn mọ̀ ṣe ẹ̀yìn ẹ̀ ti rí níbẹ̀ yẹn pé irú àwọn ilé ìkòrí kanu ni wọn àwọn kan tó wá wà náà ti súnà náà làwọn wá kiri láyé ní àfa kan wà haram ní gbogbo tí ń bẹ lọ́dọ̀ wọn fatuwa haram ní gbogbo fatuwa wọn kò sí aláàjì rẹ̀ mọ̀ kára rẹ̀ ní tí wọn náà mọ̀ tó wọ̀n sí ọ ní dágbọ́ yé dé lára rẹ̀ pé èèwọ̀ ni ó ti wá ń wo àwọn tọ́pá àwọn kan tí wọ́n lè jù òní náà béèrè fatuwa náà àmọ́ tí wọ́n sọ wípé kò sí tó ṣe olùmọ̀ fi náà ọlọ́run kan ṣeré olùfin náà ọlọ́run ṣeré náà ọlọ́run bá rọ̀ ọlọ́run bá tí òróró ní òun náà rà níyàn ẹ̀sájọ́ máa kára yín tó máa tara yín o ìwọ náà tí wọ́n ní tiẹ̀ le jù ibi tẹ́ẹ̀dì bá ti wá pé nǹkan le náà ló ti sọ pé ó le ibi tẹ́ẹ̀dì ò bá ti wá àbí kò hàn sí ọtó lọ́wọ́ àlàm ẹ̀yin náà làfáà wà ẹ wá lẹ́m ní mọ̀ béèrè rẹ̀ ní mọ̀ dáhùn rẹ̀ ẹ tó tọ àwọn àfáà mi lọ tí wọ́n nímọ̀ jù mí lọ torí pé ẹ̀sìn ọlọ́run kìí ṣe ń tẹ̀yàn ń tẹ̀sì lórí tẹ̀yìn fi wá torí ẹ̀ tún jẹ́ ìyàwó àjò ọlọ́run ní tó bá hàn sí tó rò kó lè di sẹ́yìn wájú ọlọ́run fìfì. ìgbà tí bèrè ti wá rí báyìí wípé mi náà mọ̀ ìwọ náà mọ̀ arákùnrin wa tẹ̀síwájú àwọn àwọn àpẹẹrẹ tí àwọn ìbéèrè tó padà wá béèrè lórí àwọn àpẹẹrẹ àlùkìyà náà àwọn ansa ti táná bí wá fún lórí ìbéèrè yẹn ẹ̀kọ́ wo lábẹ́ yẹn lábẹ́ àwọn ìdáhùn yẹn a tún máa bọ́ èsì yìí lórí pẹ̀lú gọ́ọ̀lọ́ ní kíláàsì tó ń bọ̀ ìjọba subhanahu wa ta'ala ó jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ ìkó wa wúlò fún wa tabari gbọ́yé kárí lò ó sì jẹ́ hujja fún wa láyé àti alkiyama É, é, muito claro isso. Esse.